gbogbo obìnrin tuntun lọlé ọkọ kó lọ sílé ọkọ ama wa dágbé bóyá èèyàn máa dádì kò sí nínú ìlànà tẹ̀sìn islam farama wọn ò ní fẹ́ yàwó wọn fẹ́ máa dá wà wọn fẹ́ máa fadá àbí mọ́ dá kò sí nínú ìlànà eléyìí tó lọ́wọ́ bá gbà fún wa torí ẹ̀ ńlọsí wa nínú hadith abdullahi bin Mas'oud. رضي الله عنه يا النبي صلى الله عليه وآله وسلم ونيا يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه ابن مسعود onye na lásìkò tá a jẹ́ ọ̀dọ́ àwọn àpẹẹlẹ ànábì sallallahu alaihi wa sallam lọ́wọ́ pàkíyèsí wa bí ẹ̀yin ọ̀dọ́ o gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ti ní ìkápá láti bóbìnrin lò tó sì lè gbé ẹrú rẹ̀ kọ́ya ṣèyàwó nítorí pé òun náà ní nǹkan tí múni rẹjú ẹni sílẹ̀ oníṣì múni sọ abẹ́ ẹni ẹni tí ọba wa lè ṣe bẹ́ẹ̀ wọ́n máa kẹ́nu ró fi ṣẹ̀sìn fọ́lọ̀ nítorí pé bàtó lè fẹ́ yàwó tó ń sọ síyá tó ń kẹ́nu ró ṣẹ̀sìn fọ́lọ̀ eléyìí yóò dà gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ti ọlọ́dà ni yóò ní máa rọ́bìnrin kórìíra ti dàrú akramakumullah gbogbo wa pátá láwùjọ ojúṣe wa ni kárí pé à ń ṣe ìrànlọ́wọ́ lọ́nà tí ó fi jẹ́ pé ọkùnrin tó bá tó fẹ́yàwó fẹ́yàwó obìnrin tó tó ọkọ lọ́lé ọkọ nítorí pé ẹ̀sìn tiwa nìyẹn bákan náà àtúnṣe fún àwùjọ òwú bàjẹ́. ọ̀tẹ́ wa lọ́rùn kọ́ máa lè ọ wà láwùjọ ọ̀nà tá a lè gbà tí gbogbo eléyìí ó fi ṣeéṣe kò náà ní ṣiṣẹ́ ìrànlọ́wọ́ bí àwọn tó tó fẹ́ àwọn sì máa rí àwọn fẹ́ táwọn tó tó lọ́kọ́ sì máa rọ́pò fẹ́ ní ìrọ̀lẹ́ torí ẹ̀ wọ́n bẹ nínú sí olóore eléyìí jẹ́ máa ń ṣe tọ́lọ́ máa fi ṣàánú yẹn jọ́ gbẹ̀dàgbìyàmù. kéèyàn ṣèrànlọ́wọ́ fẹ́ni tó fẹ́ fẹ́ àwòkọ fìrí àwòfẹ́ fẹ́ni tó fẹ́ lọ́kọ̀ọ́kọ́ lọ́kọ̀ọ́fẹ́ kó o ní kankan tó ṣe tí wọ́n máa ṣe wọ́n lákin láti fẹ́yàwó tí wọ́n máa ṣe wọ́n ní akin láti lọ́kọ ọ̀nbẹ nínú nǹkan tó dáa lọ́kọ̀ ẹ̀ máa yé gbà rí ọ̀pọ̀lọpọ̀ ó ti tójú bọ́ ó sì ń ṣe tọ́tọ́tọ́ yẹ ìmọ̀ ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n kàn dàgbàdànù lásán ni kò fẹ́ yàwó yọ́ máa dàgbàdànù só ní ìgbà tó ṣe pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló ń lọ lásán yọ́ máa tán ara rẹ̀ jẹ́ ó lè máa kọ́ ọmọdé lòun ó ti kọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọdé lòun mẹ́rìndín mẹ́tàdín mọ́kàndínlọ́gbọ̀n ọmọdé lòun títí ó fi ń lé lọ́mọ ọgbọ̀n ọdún ndé wọ́n lọ́wọ́ adágbà adìẹ funfun tí ọmọ ara rẹ̀ lágbà tẹ́bí bàbá tiẹ̀ ń ṣe pẹ́lẹ́ nu tó fi bí ọ tó fi jẹ́ pé ogún ọdún péré ni bàbá rẹ̀ fi jù ọ lọ bí ìyá tiẹ̀ ń ṣe pẹ́lẹ́ nu tó fi bí ọ tó fi jẹ́ pé ọdún mẹ́tàdínlógún péré nìyá rẹ̀ fi jù ọ lọ torí de eléyìí báyìí ó yẹ kí gbogbo wa kálá mójútó lórí ìsì àwọn ọ̀dọ́ wa lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń sáfàtì níyàwó wọ́n sì ń rọlù sínà àwọn ọ̀dọ́bìnrin náà ń lọ́kọ tí wọ́n sì mú wọn bá àwùjọ wa ń bàjẹ́ ẹ rí ọmọ pínrínsín tó ti pọn ma ní bóòlù ọmọ ti jẹ́ ó lè sọ pé òun lóyún ni ta ló wá lóyún fún ó ti lọ́kọ ni pé rárá ọ̀rẹ́ òun ní ni tún gbé sọ̀rọ̀ kò tí tijú ó di ìjú ti sọnù tipẹ́ akramakumullah ojúṣe gbogbo wa ni o kárí pé àwọn ọmọkùnrin wọ̀nyí wọ́n ń fẹ́yàwó àwọn ọmọbìnrin wọ́n sì lọ́kọ tí ọpọlọpọ nínú àwọn ọmọkùnrin nítòfà tí ọpọlọpọ wọn burúkú yìí náà ni wí làwọn ìyá sọ làwọn ò ní njó lọ́fẹ̀ẹ́ yàwó njó lọ́fẹ̀ẹ́ yàwó yọ da sagidi ni yọ da sí rọf yọ máa dáhùn òbí rẹ lóhùn bí ẹnikẹ́ni wọn rùn fẹ́ẹ́sì máa wo nǹkan bẹ́ẹ̀ o àánú tọ́lọ́ wọn bá kàn fi sí ara òbí náà lọ́fà tọ́ba fẹ́ yàwó dání ọ̀bọ̀ gbádùn ẹ̀ ṣé ìyá rẹ ni àbí bàbá rẹ ebi tara tiẹ̀ náà wọ́n sọ fún ọ tóbi jẹ́ pé àwọn náà ló tún máa bloody fool ẹ̀kọ́ wo ni wọ́n bẹ fún ọ nù gba tí bàbá rẹ ń bọ ọsọ etí ọsẹ ọ láǹfààní ìyá rẹ ń sọ etí ó wúlò fún ọ àwọn àwọn òpin wọn ọ̀làjú torí di eléyìí báyìí ọ̀dọ̀ wa wa ká gbìyànjú láti rí pé àwọn ọmọ wa à ń bá wọn sọ tí sòdodo ọ̀rọ̀ àwọn náà tó bá sì ń gbọ́ kó má fi tipa làbá rẹ ìwọ ti ṣàṣìṣe ó ti ṣàṣìṣe náà kó tún ṣe lónìí ni kó tó dọ̀la. wọ́n tó ti fi falẹ̀ níbi kó ti dọ́mọ ọgbọ̀n ọdún láti tí o ti ṣàṣìṣe wọ́n náà ti ṣàṣìṣe bàjẹ́ wọ́n tó ti pé ti ẹ̀dín méjì ó dín mẹ́ta ó dín mẹ́rin bọ́dọ̀ ó dín márùn-ún o ti ṣàṣìṣe kí ló ń retí ọjọ́ mélòó náà fún ọjọ́ mélòó náà ọba kọ fún tó fi wá jẹ́ pé ọwọ́ àfìfalẹ̀ débi pé ń bá yá. ìwọ náà lọ padà kábàámà bóòlù ṣe kábàámà o ti di bàbá arúgbó àwọn ọmọ rẹ kò ní sẹ́ni kankan nínú wa tó ṣe pé ó tó bá nígbà tí wọ́n ti gbó kalẹ̀ ìtọ́dàgbà dúnú àwọn ọmọ rẹ ṣẹ̀ṣẹ̀ ọdún méjìlá gbogbo ti ń kalẹ̀ nù ọmọdé ni mí yẹn parẹ́ mi ti dàgbà débi kan mú kúrò lórí ẹ nítorí pé bó ṣe máa náà ló lọ fọmọ lóyún tó fi bí màálì bóbìnrin ṣe rí òun ló náà lọ lóyún wá tó náà fi bí màálì kalẹ̀ ọmọ ìyá ló ní kò ní bàbá a'udhu billahi minash shaitanir rajim torí de eléyìí báyìí a gbìyànjú láti rí i pé a ṣe àwọn ọmọ lákin wọn fẹ́ yàwó wọn lọ́kọ ẹnu ẹ̀kọ́ṣẹ́ ni wọ́n wà ntí kọ́ṣẹ́ firi ọ̀sán ni máa kọ́ títí láéláé tánàbí ìṣe èdè ọkọ̀ débi tó ti firi náà ẹnu ti firi ntí gba ṣọ́ọ̀bù àwa wí mi túnú mo ti gba ṣọ́ọ̀bù ntí máa rí sẹ́ àwa wí mi túnú gbòòrọ̀ burúkú fẹ́ yàwó anabi sallallahu alaihi wasallam olóúnjẹ èèyàn kan yóò padà tó èèyàn méjì oúnjẹ ẹni méjì yóò padà tó èèyàn mẹ́ta èèyàn mẹ́ta yóò padà tó èèyàn mẹ́rin ó nídìí láti máa dàgbà sí ọ̀pọ̀lọpọ̀ gan tẹ́lẹ̀ tí ò ní kan ṣe tó bá ti di kọ́ fẹ́ àwòtán nìsí yóò dẹni tó jáfáfá yóò dẹni tó kira rẹ̀ lọ tí ó pa ìmẹ́lẹ́tì torí kó ti lẹ́ni tí òun náà retí kó fọ̀ tó bá ti wá fẹ́yàwó ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ o kó o kíyèsí pé ìyàwó tó fẹ́ yẹn èèyàn náà níbi tiẹ̀ ó ní ìwọ̀ tó gbọ́dọ̀ mójútó ọláwọn ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fojú wọn gbolẹ̀ nítorí kí ilé yín kó lè bàa jẹ́ ilé aláyọ̀ nítorí kọ́ọ̀dẹ̀ yín kó lè bàa jẹ́ ọ̀dẹ̀ tó dùn ọ̀ràn yẹn ni kó mójútó. àwọn nǹkan ti ń bọ̀ yìí tá a ṣàlàyé díẹ̀ nínú wọn nínú àwọn nǹkan tó gbọ́dọ̀ mójútó kí àárín rẹ àti ìyàwó rẹ kó lè bá a dámárán kíkọ́ ìdínà lónìí ìjà lọ́la kọ́ sọ nǹkan tí o máa ṣe nǹkan tí ó múnú fún tó lè máa bà lọ́kàn jẹ́ torí ẹ̀sọ́ ẹnu rẹ níbi mímọ afẹnu ya pátánì síyàwó rẹ lára tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ wà lẹ́gbẹ́ ìyàwó rẹ yọ ọmọ afẹnu ya pátánì sí láàánú ọlọ́run ló dáwọ́ ọlọ́run ló dóhùn ojú rẹ ò sì fọ́ tó fi fẹ́ wọn ò sì tí sí ọlọ́run gan pẹ̀lú kí ló wá dé tó fi dẹ́pọ́rọ̀ ní ti tọrọ tó ti máa bo eléte bí ọbẹ̀ rẹ lé ẹlẹ́sẹ̀ sàǹgàdà sàǹgàlà bíi sóbẹ̀ sọ́dà bá téèyàn bá ṣe bẹ́ẹ̀ ìyàwó ò ní tọ́jọ́ rẹ o ìyàwó ò ní pẹ́ lọ́dọ̀ rẹ tó máa ma ṣe báyìí ìyàwó rẹ ò ní máa fẹnu sáta rẹ. ọmọ sọ̀rọ̀ tí ọmọ dùn a èèyàn lọ da tó báyìí ó ti rẹwà jù àti pé papọ̀ aga, tóbìnrin mi jẹ́ ń bẹ tó da tó ọ ni ní obìnrin téèyàn lè fẹ́ pé o ti yọ màmá rẹ sọ́tọ̀ tóbìnrin mi da ń bẹ tó da tó ọ lóbìnrin téèyàn lè fẹ́ yọ ọmọ pé da tó dáa ló ibi tí ò obìnrin míì kọ́ ròyìn rẹ fún ìyàwó rẹ̀ bó ló ṣe dáa bó ló ìsìnkú ọ̀gbádùn ọmọ wa ròyìn obìnrin olóbìnrin ọmọ àròyìn tiẹ̀ fún ìyàwó rẹ kí ló dé tó jẹ́ pé ìwọ fúnra ara ìwọ ọmọ pé góòlù tiẹ̀ nìyàwó rẹ ọwọ́ afẹnu ara rẹ sọ ìyàwó tiẹ̀ di pàǹdà ọmọ àròyìn obìnrin míì kò ní góòlù. bákan náà ọgbọ́dọ̀ sọ àṣírí ìyàwó rẹ kó bo láṣírí mẹjọ ọjọ́ pọ̀rọ̀ ní ti tọrọ ó ti máa tú àṣírí rẹ síta pé yàtọ̀ sáwọn ọ̀gùn táwa gbé kalẹ̀ ọ̀gùn burúkú ó lè fọwọ́ ọkùn kó kì bọnú ọbẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ nígbà tó bá ti wá ń búyàwó rẹ báwọn báwo ló ti ṣe fẹ́ bá ìdùnnú pàdé lọ́dọ̀ rẹ sọ àṣírí ìyàwó rẹ èèyàn náà ló náà yóò kù síbi tó kù sí gẹ́gẹ́ bí wọn náà ti ṣe kù síbi tó kù sí nínú tó tún ṣe láti fi sọ tó fi sọ ìdùnnú fún ìyàwó rẹ ó náà ní pọ̀ gbọ́dọ̀ máa pé. lórúkọ tí ọ̀dá ó kọ kókọ ọ̀gbọ́dọ̀ máa fi pè ìyàwó rẹ o wọ́n máa pè lókọ rẹ̀ kó pè lókọ rẹ̀ dáadáa lọ́nà tinú tiẹ̀ náà dùn èsì kíkọ́ á máa pè ẹ́ ìwọ́n ń àbí síbẹ̀ ọmọ ọkọ rẹ̀ síbẹ̀ ẹnu gbangba ni wọ́n pè ìyàwó rẹ̀ tí kò lókọ ọkọ rẹ̀ lọ́ọ́ máa fi pè rẹ̀ tara anabi sallallahu alaihi wasallam kẹ́kọ̀ọ́ tánàbí bá fẹ́ pè ìyàwó rẹ̀ Aisha Aisha tù anabi wa sọ pé ya Aisha wọ́n pàtà yẹn rẹ̀ ala lugati man la ìgbà mi ò lè sọ pé ya Aisha kò ní fi táàsì eléyìí tarxin wọn bẹ nínú pé èèyàn ń dun obìnrin rẹ nínú aha so ìwọ náà lára bẹ́ẹ̀ ni ló ṣe máa ṣe pẹ̀lú ìyàwó ẹ ó pè ló ń tó dáa ọmọ sálámà sí ìyàwó ẹ kó tó wọlé ìsìnkú ọkọ wọlé tó sunu dúdúdú tó fajúro awọlé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu báwo ló ti fẹ́ sálámà sí awẹ́ tínú tiẹ̀ náà ní dùn náà dáhùn sí sálámà yẹn ni o ti lé àṣetọ́ni jìnnà o tún fa ìdùnnú wọnú ilé rẹ ìmọ̀ ọmọ kwara ta lọ́mọ sálámà sí tọ́ ọmọ sálámà sí ìyàwó rẹ ni. kíyè sára rẹ bákan náà ọgbọ́dọ̀ máa hùwà tó da síyàwó ẹ èsè pé kọ́ báyàwó sọ̀rọ̀ báyà kọ̀ gbọ́ tó wí dáadáa kó tó ṣe kíní kó tó ti fáwọ̀ tó kó ìfọ́tí fún un ẹ̀sìn Islam yẹn ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ìwà dáadáa. ìbá nàbì sallallahu alaihi wasallam ni ẹjọ́ dájú nínú wa làwọn ẹni tó dájú sáwọn ìyàwó wọn òun ànábì ló sì dájú sáwọn ìyàwó ọ ajẹ́ ń gbé ọ̀rẹ́ burúkú kan bẹ ìmọ̀ abẹnú agbádá rẹ̀ ń gbogbo gbani ẹgbẹ́ tí awo rẹ̀ bá ti ṣe kíní kan bá ọ̀nà ti gbogbo rírì ó bò ní olùbátan wa ó tún ní kọ́ máa bọ̀ mí abẹ́rẹ́ nǹkan. bákan náà nínú nǹkan tí ó jẹ́ ojúṣe ìwọ ọkọ lórí ìyàwó ẹ ọ̀nà ni ọgbọ́dọ̀ fara ni ọgbọ́dọ̀ fara da ìnínilára lara nítorí pé àwọn obìnrin tẹ́rí yẹn kí lóbìnrin máa ń ṣe fọkùnrin tẹ́lẹ̀ yọ́ máa ní ọ́lá ni yọ́ máa fẹjọ́ gbọ́ lẹ́nu yọ́ máa fìtínà rẹ̀ ya máa wàhálà máa mu ẹ̀ẹ́n mi fẹ́ wàhálà mi fẹ́ fìtínà máa dá gbé ni o máa mọtò bá ti fẹ́ yàwó ẹni tí sọ̀rọ̀ kan yóò fẹjọ́ bu ọ lẹ́nu wọn náà di kó rojọ́ yóò fitinà rẹ débi kan kò túmọ̀ sí pé wọ́n tó ń ọkọ rẹ kọ tẹ̀síwájú o àmọ́ báwọn ti ṣe wà nìyẹn tó o ṣe sùúrù fún ọ ṣàfaradà fún kọ́dà anabi àwọn obìnrin wọ̀nyí báyìí débi pé àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam wọn fi gbà kan yá yìí ẹni sẹ bá anabi ọlọni o ìwọ síláṣíwájú fún wọn àwọn anabi adam wọn bá pé ndàlù wọn ni pa jẹyàwó anabi kí ni tuma pa jẹyàwó èèyàn láwa tí wọn wá jẹ pé àwa tiwa àríbẹ́ẹ̀dì tọ́ da sùn da gbogbo ẹ̀ náà sáré kó ṣe náà mánéjì mánéjì náà nínú bẹ́lọ̀ gbogbo ìgbésí ayé àbí ká sì mọ ibi tílẹ̀ sùn wa a àwọn ìyàwó ànábì gan látọ wá pé àwọn ìyàwó àwa kúrú tù tó táwọn náà bá yarí táwọn rí fún ọ o ti rí sáǹpù lára àwọn ìyá ńlá wa débi pé ànábì sallallahu alaihi wasallam ó tiẹ̀ fi wá sọ pé kò sí wàhálà kíkálukú yan sẹ̀sà nínú kẹsẹ́kù lọ́dọ̀ mi àbí kálukọ́ padà sílé bàbá rẹ̀ nínú kẹ sẹ́kù lọ́dọ̀ mi àbí kọ́ padà sílé bàbá rẹ̀ kọ́ padà sílé ìyá rẹ̀ débi pé àyà kúránì tún sọ̀kalẹ̀ lórí eléyìí amẹ́tàlẹ́ni náà tí wọ́n á mú kó n fẹ́ padà lé bàbá òun òun ọ̀fẹ́ lé ànábì mọ́ àkọ́kọ́ ẹ ti jèrè pé ìyàwó ànábì ni ìyàwó rẹ̀ láyé ìyàwó rẹ̀ lálùjánnà ẹ tún jèrè pé ẹ bá má bímọ kankan láyé ẹ ti di ummul ìyá fún gbogbo olùgbàgbọ́ òdodo kí wọn á ní tó lé ní tó lé tó bẹ kò sí àwọn náà padà gbá kámú títọ anábì náà ọ yọọ ma lórí wàhálà ilé ayé àti ìyá ilé ayé ìlàsì torí ẹ eléyìí túmọ̀ sí pé mi lè safarada fún fìtínà obìnrin fún wàhálà obìnrin ọmọdàgbé ni ọmọdàwà ọmọdàjìyà so eléyìí sí pé sí ilé Umar radiyallahu anhu ọfẹ wa fẹjọ́ ìyàwó rẹ̀ sùn fìtínà tí ìyàwó rẹ ti ń fojú rẹ̀ rí ìgbà tó wá dé ibi ẹnu ọ̀nà ilé Umar ó wá gbáriwo gbáriwo pé ìyàwó Umar náà ń fojú Umar ń fi rí wàhálà ti nínú ilé tiẹ̀ náà ah, gbogbo obìnrin wọ́n yẹ tiẹ̀ wò pé ẹnìkan ga ẹnìkan ló kú làwọn ìyàwó wa ni wọ́n rí bẹ́ẹ̀ ṣe rí sí ọwọ́ fẹ́ lọ Umar wá sílẹ̀kùn Umar bá rí ọkùnrin kí ló dé ṣé èsì pé ẹnu ọ̀nà lèmi yìí ló ti pẹ̀ ìdá ó ẹ bẹ́ẹ̀ náà ni ọ ṣé òun fetí kọ́rọ̀ tí ń lé wa bẹ́ẹ̀ o wá fẹjọ́ pé kí n sálámà mo bá gbáriwo mo á rí pé irun tíyàwó mi ṣe gan-an náà ní bí ìgbà tóbìnrin kan ṣe bẹ́ẹ̀ nù léyìí kẹsẹ pé mo rí pé ìyàwó yìí ṣe sí yín o bá ti ṣe pé yàn ọgbà bẹ́ẹ̀ mo rí pé ìyàwó obìnrin kan ṣe bẹ́ẹ̀ nù léyìí ok ìyàwó mi nìyẹn onífojú tèmi náà rí wàhálà báwọn so kí wọn lọ rò pé mo ṣe fún ah mo rò pé ṣe sùúrù fún wa ni tọba jẹbẹ ìwọ náà lọ ṣe sùúrù fún tiẹ̀ kó máa ṣe sùúrù fún tiẹ̀ tó bá sọ yìí pé ìwọ ò jẹ́ gbà á kò sóbìnrin kan tí ó gbọ́dọ̀ rẹ̀ kò sóbìnrin kan tí ó gbọ́dọ̀ rẹ̀ torí ọlọ́wọ́ wa kájẹ́ ni tó ṣe pé yóò ṣe sùúrù fún àwọn obìnrin èèyàn gbọ́dọ̀ mọ bí ó ṣe borí ìbínú téèyàn bá fẹ́ gbóbìnrin gbé kọ́ máa bínú bí aká kọ́ máa bínú bí ẹni tí nǹkan ṣe bí ẹni tí wọ́n da yèrèpèsè lára. so o o fi bóbìnrin gbé àfi kọ́ jẹ́ ẹni tó mọ àti fọwọ́ wọ́nú ma ọmọ ẹni tó mọ àti ṣàfaradà tó eléyìí ló lè ràn ọ lọwọ tó fi lè bóbìnrin gbé inú ọmọ bí mi bàjẹ́ a lè irọ́ lásì irọ́ lásì iná ló ṣe jẹ́ pé ọba àlùkà tí ìyàwó rẹ̀ bá fún lọ́rùn ó náà máa bẹ́ lọ́kẹ́nìkan mọ́ wàásù àfíngbà náà tó ní ọgbà lónìí bàbá wa ń pé àdàkùn ah, foríjì mi ṣàánú mi gbogbo àwọn òpònú tí wọ́n ń dọ̀bálẹ̀ tán kúnlẹ̀ fún ọ sí bá àwọn nípe ọ ní kankan kí lọ́jà mọ́ ìwọ náà mọ̀ pé à ah, mo túbá mo túbá torí táwọn aráàlú bá kọ ọmọ bẹ́ẹ̀ àwọn náà mọ̀ wò pé ah, àti bàbá yìí gan onídìí àti bàbá yìí gan kí nìyàwó tiẹ̀ náà fojú rẹ̀ rí lé torí gbogbo ẹ̀ náà sáfù kan náà lẹ́jọ́ tòsí. akramakumullah dandan ni kíkálukú kọ́kọ́ àti borí ìbínú àti borí ìbínú eléyìí ń bẹ nínú nǹkan tó jójúṣe nínú ojúṣe ọkọ lórí ìyàwó òun náà ní ta'limuha kọ́kọ́ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ kọ́kọ́ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ èsì pé kó o fi sí sùkú èsì pé kó o báwo láti ṣe sílé ayé tí ọ̀rọ̀ owó lójútùú báwo láti ṣe jẹ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù láàfin ràlìjánná wọ̀ ọgbọ́dọ̀ kọ́ ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ ilé àmánà ni gbogbo obìnrin jẹ́ lọ́dọ̀ gbogbo ọkùnrin ọlọ́ni yá ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum nar wa quluha an-nas wal hijaratu alayha malaa'ikatun ghilazun shidad la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ẹ ṣọ́ra yín o ẹ sì wá ìsọ fáwọn ìyàwó àti ọmọ yín níbi àtiwọ́ iná tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí èkó rẹ̀ náà làwọn èèyàn òkúta èkó làwọn èèyàn àti àwọn òkúta àwọn màlàíkà tó nípa lágbára pé wọn kì í lórí ní kún ní ní kún ni máa kí kọkàn lásán wọn kàn bá yàwó gbé lásán wọn bá sùn ó sì ra jẹ wálé ẹ máa rìn òwò ẹ ń wẹwò ẹ sì rówó gbálé and then what kí lélẹyìn wá ma ẹ bá lọmọ lọmọ gbogbo ọkọ tí ọmọ àti fìyàwó rẹ̀ sọ́nà tí ọmọ àti la ti ṣe láyé la ní padà já sọmọ aná tó bá di ọkọ ọkọ ọkọ ọkọ bánzá ọkọ rádaràda nírú ọkọ báwọn ọgbọ́dọ̀ mọ bó ṣe fìyàwó rẹ̀ sọ́nà àwọn wálé ayé láti wá jẹun lásán àwálé ayé láti wá wẹ̀wù lásán àwálé ayé láti wá gbé yàrá kan lásán ọlọ́wọ́n bá dá wa sílé ayé kálíbà wá sí lọ́ọ̀ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun kí ni láàrin ọkọ náà tẹ́gbéyàwó rẹ̀ ò ní sí lọ́wọ́ ó sì gbẹnu lọ́wọ́ bí ìgbà tó ṣe é gbé ẹnu rẹ̀ nǹkan kan ṣe ìyàwó rẹ̀ ọmọ ṣẹlọ́ọ̀ ò lè sọ fún pé tí ń ṣe ọ̀dá ìyàwó rẹ máa gba ojú ọ̀nà tíyàn fi wọná rọrùn ò lè kó níjànú kí láǹfààní irú ọkọ bẹ́ẹ̀ irú ọkọ rádaràda wo nìyẹn nítorí pé àmánà níyàwó rẹ̀ jẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wa yẹn nǹkan tí ń ṣe àwọn wa burúkú wọn ọkọ òsì ní sọ fún ọkọ ti gbọ́ ti pé nǹkan yẹn ní lè fún náà ìyàwó ara yọ lọ gbé wèlé báyà kìnnì kan lápò wọn máa lé ká wọn máa lé ká yọ wá sọ ti wíwíwí kọ gbọ́ o ṣe gbọ́ ṣé ọ̀gá kọ̀ méjì a máa wọ kọ̀kọ́ kó rè fún gbà tó pé wọ́n lọ kọ́ rẹ̀ gbọ́gbọ́dọ̀ fi hàn pé èmi ò nǹkan báyìí tó bá sì nǹkan tí náà lọ máa ṣe o lè rí léègbé tóbi bá ti mọ̀ pé you are very serious o náà sọ̀ra rẹ̀ tẹ́bí ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ ọkọ tẹ́ pé yọ̀ọ́ máa mọ́kọ lára tọkọ náà sì mà tí ó sì gbẹnu lọ́wọ́ irú ọkọ rádaràda wo ni ẹ ẹ mọ̀ pàtí wọ náà rọrùn ni ẹ irú irú ọkọ wo wá ní wọ́n jẹ ọba kú túlẹ̀ kojú ọmọ lọ kò túlẹ̀ kojú ọmọ lọ nítorí pé ìwọ ọyẹ ò wúlò ò ọ pé mẹ́ẹ̀ẹ́dógún lẹ̀ ń bá a o túmọ̀ sí kọ́ gbanú rárá ọ wá ẹ nítorí ẹ̀fà ni pé àwọn márùn nínú àwọn àlè rẹ̀ àwọn ọ̀gá mi náà ni ẹ àwọn ọ̀gá ó a'udhu billahi minash shaitani rajim bẹ́ẹ̀ náà ni ẹrù obìnrin mi yọ̀ọ́ lọ́mọ sọ̀gùn mọ́kànlá ni ògùn gbogbo kọ́bọ́ọ̀dù rẹ̀ ògùn ni kọ́dọ̀ tún gbórí èèyàn wọlé ọkọ ò lè sọ̀rọ̀ ọkọ ò lè sọ̀rọ̀ ìdánirú ọkọ rádaràda bẹ́ẹ̀ nítorí pé gbogbo eléyẹn kò ní dákóbára rẹ̀ yóò kó bá wọn náà gbogbo yín pátápátá lolùdáràn jẹ gbogbo yín pátápátá lọ́lọ́run bó bilé rẹ nípa tó fún dajẹ akramakumullah pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn wọn ti sọ àwọn ọkọ di rádaràda nígbà tó kò dúró déédéé gẹ́gẹ́ bí ọkùnrin náà ni ó gbọkọ délé òun náà ni gbogbo nǹkan tó bá ti fẹ́ lé wọn òní ọ̀lọ́ máa ṣe yẹn ń wò ọkọ náà ò sì sọ̀rọ̀ ìwọ o ọ̀sọ́ ìyàwó rẹ̀ ń bí àti wọná ẹni bú ni wọ́n fọmọ fún èèyàn lásán ni wọ́n fọmọ fún ọgbọ́dọ̀ sọ ìyàwó rẹ̀ ọgbọ́dọ̀ mójútó ẹ̀sìn rẹ̀ ọgbọ́dọ̀ kọ́ àásìn lọ́ọ̀nì ẹ tó lẹ́yìn àṣùbà lónìí báyìí àsìkò magrib la wà yìí tó ṣe sọ̀látù duhur tó ṣe sọ̀látù asr a ti ti jẹ́ ẹ̀yin màlẹ́kà tí ó kọ́ ni èmi lọ́lọ́run ọbọ̀ bìlẹ̀ rẹ̀ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkò yà máa pèsè mọ́ sọ fún ẹ bẹ́ẹ̀. tọ ẹrí pé ìyàwó tó bá ti mọ pọkọ ní gbàgbàkúgbà pẹ̀lú ògùn Ọlọ́run yóò mójú tẹsí. rọmọdọ́nà ní bọ̀ yìí báyìí ọ̀pọ̀ ẹ̀mọ́ yóò obìnrin lọ́jẹ́ gbèsè rọmọdọ́nà ti lọ tí ọ̀sán mi tún rọ́ọ̀lù gbèsè ọmọ wa gbèsè òsì lè sọ̀rọ̀ wọ́n ti kéé ti rí kí ló sí ọ kí ló ń wòran tó fi jẹ́ pé ìyàwó rẹ̀ ò sí lọ ò sí lẹnu tó fi lè sọ̀rọ̀ tẹ́bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yẹn iná lọ bá tàwọn ọmọ gan jẹ́ tó sọ ti àwọn ọmọ di ìranù nígbà tó lè ìwọ mójútó lè mójútó lè ọmọ báyìí là á ṣe báyìí là á ṣe kódà mo tún gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan pé báyìí báyìí báyìí lọ́yẹ̀ kọ́ máa ṣe àwọn obìnrin tẹ́ rí yẹn tẹ́yìn bá ti dúró déédéé tẹ́ bá ti dúró déédéé ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ gan ni wọ́n máa ṣe bóbìnrin ti ṣe wà ní. àmọ́ tẹ́yìn ká alárọ̀ bá ti dúró déédéé tẹ́ ti di tẹ́ ti yàgbẹ̀wò dání ọ ó ti parí ìwọ lọkọ ìyàwó rẹ lẹ́kọ̀ọ́ ọba àmọ́ màkíw ọba àmọ́ màkíw ọrọ ẹnu rẹ tó ti sin lọ kí ló dé tó ń fi ẹ̀sìn ṣeré a sálù aláná ló ṣe látẹ̀kọ bí ọgbọ́n aṣẹ́jú tó ń tójọ́ ń bẹ̀ sòkòkò rú àwọn ìpenisákèésì kò gbọdọ̀ nínú rẹ bí tí kò ọmọ ó kọ fi àsìn ni. ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó fi mọ̀ pé àjìnà sáti sẹ́lọ̀nù nínú eléyìí ó náà ní kó ọ̀gbọ́dọ̀ gbégbégbé wọlé rẹ̀ wọ́n á máa ra àwọn di àgbákò ìyálóde gbogbo ẹ̀kọ́ máa ra wọlé kó wá jẹ́ pé di rẹ̀ làwọn ìyàwó rẹ̀ ọmọ jókòó sí máa gbé àwọn fi ń kọ́gbọ́n òfò àdánù ni ó ti púpọ̀ ni ó ti kọ́ rádaràda gbọ́lẹ̀kọ́ sí wàá sọnù subhanallah torí ẹ agbọ́dọ̀ mójútó lé wa jama tá a lẹni tí ìyàwó rẹ ń bá yín tá a lọrẹ ìyàwó rẹ gbogbo agbọ́dọ̀ ṣàkíyèsí rẹ nítorí pé tó o bá fura àwọn náà ni ó mú ìyàwó rẹ dìdàkudà àwọn náà ni ó sọ ìyàwó rẹ dìdàkudà mọ́ lọ́wọ́ nígbà tó o ní lè padà tún obìnrin yẹn sí ma kullukum ra'in wa kullukum mas'ulan an ra'iyyatihi ẹ gbọ́dọ̀ fi hàn àwọn ìyàwó yín o àfi ní ìgbàgbọ́ tó dáńgájíá ìdàgbàgbọ́tọ̀ yanrantí iná la gbọ́dọ̀ ní bọ́ rọ́wọ́ mi bó ti ṣe funfun bẹ́ẹ̀ náà lọ́kàn mi gbọ́dọ̀ funfun ìgbàgbọ́tọ̀ a gbọ́dọ̀ kése pé bọ́ rọ́wọ́ mi ò kúkú dénú kése pé tọwọ́ mi lásán ló lè gba ò lè gba tinú eléyìí ẹsẹ̀ gbàgbọ́ òdodo mọ̀nàfíkì òdodo ẹni tó yẹ kó ọ̀tọ̀ ní ti ń sọ ọ̀tọ̀ ní ti ń bẹ́ẹ̀ nù ẹ̀ mọ̀nàfíkì láti control ìyàwó rẹ tí ìmánì rẹ tí ó fi jẹ́ ìmánì gidi tí ó fi máa ṣe tọ́lọ́n lódodo iṣẹ́ ńlá ń bẹ wájú rẹ. akramakumullah báwo ló ti ṣe kọ́ ìyàwó rẹ wípé ọlọ́run ọba là á dúró tì àì dúró tì nǹkan mi ọlọ́run là á gbẹ́kẹ̀lé àì gbẹ́kẹ̀lé nǹkan mi ó nìkan la gbọ́dọ̀ sí àgbọ́dọ̀ fi kankan sorogún pẹ̀lú ẹ̀ tí a mọ̀ pé nínú kí wọ́n sorogún sọ́lọ̀ wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ àwọn obìnrin tí wọ́n lékele ju tàwọn ọkùnrin lọ bákan náà nínú pé wọ́n ń pidán wọ́n ń lọlé olóògùn wọ́n ń ṣe àṣàṣì táwọn obìnrin ó lékele ju táwọn ọkùnrin lọ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ kíyèsí ìyàwó rẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni ntọ́pamọ́ ọgbọ́dọ̀ fi yàwó rẹ̀ kọ́lọ̀ nìkan lọ́ọ́ máa ntọ́pamọ́ èèyàn máa ntọ́pamọ́ látara bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ọ̀dàṣẹ́ níbi à ń lọ sílé oníyàwó torí àwọn oníyàwó náà àwọn bàbá ńlá kọ́sítọ́mù àwọn náà làwọn obìnrin àwọn obìnrin náà làwọn kọ́sítọ́mù àwọn wọ́n lọ lé aláàfà wọ́n lọ lé aláwo wọ́n lọ lé pásítọ̀ àwọn náà ni wọ́n máa lọ gbogbo ẹ̀ ọlọ́sọ qul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún ẹ̀rẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo ẹni tó wà sánmà àti gbogbo ẹni tó wà nílẹ̀ kò sẹ́nìkan nínú wọn tó nímọ̀ nípa tọpamọ́ àyàfi Allah rabbul alamin bí kíyàwó rẹ nìsí ọdọ́rọ̀ lẹ̀ kó ní ẹ ọ̀rọ̀ ọmọ tó fẹ́ lọlé ọkọ yìí àwọn tiẹ̀ lọ yẹ̀wò wọ́n sọ pé ọmọ tó fẹ́ fẹ́ o pé wọn ò ní bára wọn mu ọlọ yẹ kí ni o kí lọ sọnù tó lọ yẹ̀wò fíkẹ́ à èèyàn máa ṣáájú náà ni òun lọ yẹ̀wò ni kọ̀ ǹyán lódì kọ̀ ǹyán lódì kí kórìíra ọ̀fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ kọ́mọ̀ mọ̀ ti ń dùn mọ̀ máa láyé tó o bá báradáradá rẹ kó wọn àti mi ọlọ yẹ kí ni o ṣé bí mùsùlùmí ni wọn ọ̀ọ́ ọ̀tún gbà wọ́n gbọ́ faqad kafarta bima unzila ala Muhammad ó ti ṣe kèfèrí sí tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó nà ọ́ dàmà wọ́n mọ̀ kó o ti dọ́kọ̀ délé dání má báyìí tó ń ti bá wọn àmọ́ wa gbẹ́ kò sí tó burú wọn lọ́lọ́wọ́n ọ̀pá àjò ẹ́ lẹ́nu ẹ nígbà tí ìyàwó ti já tó ń jáná ìwọ náà já kọjá a'udhu billah torí délé agbọ́dọ̀ mójútó bákan náà

ọmọ bàá jẹ́ pé bàbá pàdánù rẹ̀ ìyá náà ṣòfò rẹ̀ wọ ọmọ nǹkan kan ìyàwó rẹ̀ náà tún yọ lódò bó láti fẹ́ sí náà irú ta lẹ̀ fẹ́ kọ́ máa yán jẹ́ pẹ̀lú ìjẹba nínú tó tún ojúṣe rẹ, lórí ìyàwó rẹ, náà ni pé ni tó ṣe pé ń jowú ìyàwó pé ń jowú ìyàwó ọmọ sọ. báwo ni bóò ni ṣe ibi tó lọ kí ló tó fi pẹ́ kí ló dé tó fi jẹ́ pé kó tètè padà wálé ọmọ ṣàkíyèsí rẹ̀ ẹ sì kíyèsí ìyàwó yín yẹn ń gbà tó jáde ọ̀nà wo lọ́gbà tó fi débi tí ń lọ ọ̀nà wo lọ́gbà ẹ lọ bá kí lẹ ń sọ bóòlù eléyìí jẹ sí ọ bẹsẹ kọ gbẹnu lọ pé yọ abami lé yọ abami lé báwo ní gbígbóná gbígbóná ni kí lẹ ń jọ sọ pẹ̀lú léyìn ẹ̀rín kí ni mo rí tẹ̀ǹjọ́ ń rí ìwọ tiẹ̀ tóbìnrin yọ ọba gbọ́n sórí tiẹ̀ dàrú sọmọ pé yàwó yàwó lélẹ́yìn bẹ́ẹ̀ ni àfi tí wọ́n ọba gbádùn torí àìgbádùn náà ni máa jẹ́ kó fi yàwó wọn ṣàlejò nígbà tá àlejò wá wálé yọba ní kíyàwó lọ sùn tí àlejò kọ́mọ́ bàjọ́ nìkan abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ musibatu. bákan náà ìyàwó rẹ̀ ń sọ fún ọ kí wọ́n ah, kọ́dà ń gbà tó ń bọ̀ ọ̀kadà tó ń gùn ẹ eh, ọ̀kadà tó ṣe kíní ó ló ń gbọ̀ ọ̀kadà wọ́n wá gbé kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà gan àwa méjì la gbọ̀ ọ̀kadà àtẹ̀mí àti ya títì lájọ gbọ̀n eh, ẹjọ́ ṣe kíní a'udhu billah iná lọ sọ pé kíyàwó rẹ̀ ọgbọ̀n ọ̀kadà ebi wọn náà ń ebi wọn náà ń wa ọ̀kadà ọmọ tí máa na náà ẹ gbóbìnrin olóbìnrin ẹ̀yin ò ní fẹ́ rú fún ìyàwó yín o àwọn ọlọ́kadà náà o kẹ́ ẹ máa wo sẹ́tẹ̀ ń ṣe o kẹ́ ẹ máa ronú èsì tẹ́ fún ọlọ́run tó bá pé ndà òkè yàmà lórí owó ń wá náà ò ní fẹ́ rú fún ìyàwó àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ àbíbo ni ẹnìjà ẹgbẹ́ ó ti pàdé yín ìdí ni ó ti pàdé yín ìtàn ni ó fi pàdé yín a'udhu billahi minash shaitani rajim ẹ tún máa wo yọ máa sàṣàkúsà léré yọ máa hónábó mọ́ṣíìnì yẹn bígbà tí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó fún bẹ́ẹ̀ ni wọ́n máa sáré ọwọ́ lè tẹ bíríkì ha tó bá tẹ bíríkì ha ẹni tó wà lẹ́yìn kí ló ṣe yóò dì mọ́ ní gbàgì subhanallah ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin adhim yawma yaqumu an-nasu li rabbil alamin sẹ́mọ̀ bá kú sẹ́mọ̀ kọ́ lọ́wọ́ gbé wa dìde ní abóró pa ayé lọ́mọ àwọn ẹ̀sìn bọ́lọ̀ náà rí pé rí níṣẹ́ ọ̀kadà máa ọlọ́run wa ni kọ́ máa gbóbìnrin olóbìnrin ọlọ́run ni kọ́ máa gbóbìnrin olóbìnrin kọ́ máa lẹ́tà mọ́ọ̀dì ọlọ́run ni kọ́ gbóbìnrin olóbìnrin kọ́ máa tẹ bíréèkì kọ́ máa dì mọ́ gbàgì lẹ́yìn tíyàwó tiẹ̀ náà wọ́n náà fi rora rẹ wò ìyàwó rẹ náà lọ bì kán wá pé ọ wá tètè wá kọ́ wá gbé so òun náà wá pọ̀ lọ́kadà òun náà wàá sọ ọ̀kadà lọ ibi tó ń fẹ́ lọ sínú tíá náà dùn ṣebí wọn náà máa ń tọ́ máa fojú obìnrin inú tíá náà ní dùn ọmọ pé lọ́wọ́ ta ní ok ẹ̀yin ṣe ń gbóbìnrin olóbìnrin lórí ọ̀kadà torí délé ọ̀dọ́ wa wa tọ́ ọ̀bá ti ní owó lára rẹ lọ́mọ òkú kíní bẹ́ẹ̀ after all kúkú sí wa kò táwọn obìnrin ọmọ wọ takpọnlé takpọnlé kí máa lówó pọ̀ kọ́ máa ná gbogbo àdúgbò èwo lọ́kadà obìnrin ọmọ gbọ̀n ọ̀kadà ọ̀kadà báwo ọ̀kadà báwo sọ yẹ obìnrin ni kọ́dà àwọn obìnrin tọ́jọ́ máa ta nǹkan yẹ wọn nígbà tó obìnrin ọmọ ta tó gbọ̀n ọ̀kadà ó sì gbọ̀n ọ̀kadà tàbí kọ́ gbọ̀n ọ̀kadà skẹ́ẹ̀tì rẹ̀ náà kò kúkú ju short nìka lọ kò ju short nìka lọ ọwọ́ wọn bá dájí ìdá kan mẹ́ta ìtàn rẹ̀ lágbọ̀n ìní skẹ́ẹ̀tì máa

ẹ jókòó dáadáa o sẹ́mi àkókò ní ìpèjà ni ẹ jókòó dáadáa o ẹ jókòó dáadáa o ẹ ti mọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ẹ sì rí pọ̀pọ̀lọpọ̀ ọlọ́kadà tí ń gómìnrin olóbìnrin o tó bá ti gun mọ́ṣíìnì pàdé ẹni tó dààmú yóò yà gbójú sọ̀ yóò ṣe bí ìgbà tó wọn òun ò rí ṣé àwa lọ́yẹ kọ́ máa sá fún àbí kọ́ bẹ̀rù ọlọ́ àwọn ọ̀làlìjẹ́ náà nínà tí ẹ bọ́ ọlọ́run ọba tó sì bẹ̀rù tó tijú yìí òun ń rí ọ kò síbi tó lè gbà kò sọ́mbrẹ́là tó lè bù ọ́ tọ́lọ̀ òfin lè rí ọ. torí de eléyìí báyìí ẹni tí ó bá ti ní ìtara àbí tí ó ló fún ìyàwó rẹ̀ ẹ pé irú wọn àwọn náà ni òní ní òní onítàlá onítàlá kankan tẹ irú àwọn tí ò lówó fáwọn ìyàwó wọn náà irú rẹ̀ ni ó mú àbúrò rẹ̀ àbúrò rẹ̀ kùnrin tó náà ti jẹ́ géńdé yóò mú àmọ́ gbọ́dọ̀ wọn yàrá kan lẹ́yìn sì gbà wọ àtìyàwó rẹ lẹwà ń bẹ àbúrò rẹ géńdé òun náà tún máa sunú yàrá kan ẹn òun náà máa rí gbogbo ń tẹ̀sí nígbà tó lówó òkùnkùn gbádùn so ìdínú tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ lówó síyàwó rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ìlọkulọ̀ kéèyàn fi lọ ìyàwó rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ jẹ́ kí ìlọkulọ̀ kọ́tọ́ síyàwó nínú ojúṣe yín lórí ìyàwó yín nù nítorí pé tẹ́yìn bá ti jẹ́ bẹ́ẹ̀ kò ní padà ṣẹlẹ̀ lọ́jọ́ kan káwọn á máa fẹ̀sùn burúkú kan yín kó àtẹnìkan ṣe zina a'udhu billahi minash shaitani rajim kò ní padà ṣẹlẹ̀ ńjọ́ kan wípé ẹnìkan àlè kan ọwọ́ ìyàwó yín wá àbí ìyàwó yín náà lọ́wọ́ àlè lọ a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí pé rúurú òní ṣẹlẹ̀ láéláé torí ẹ̀ à ń bùkátà kájẹni tí owó ń bẹ lára rẹ̀ fáwọn ìyàwó wa àìjẹ́ bẹ́ẹ̀ osiri nka rí nǹkan kan ṣe ní kò ní wà kò ní gbogbo ẹni torí pé yàwó ń ṣèrà ń ṣèrè gbé kò kò ní torí délé ẹjẹ ẹjẹ nínú náà ni kò rí yàwó torí kò rọmọ yóò sì ni ń gbé ọwọ́ yọ sí ọwọ́ gbogbo tán gbogbo ara wọn náà wà ní kíni báwọn ìyá wa ti rọmọ lẹ́kọ̀ọ́ nù àwọn tá làwọn ìyá yín ti sì dìílẹ̀ fara yìí ó lówú nìyẹn ó gbádùn ọlọsọjà nìsín ìyàwó rẹ̀ ń tajà lọjà ọmọ wa ń sunkún ó wá yọ síta gbàlàjà ó fi lé ọmọ a ta subahana nǹkan ṣe àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nǹkan ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ so wọn wà lè fura kọ wá sí tọkọ lọ gbogbo wa lọ́lọ́run fi léèrè jọ gbẹdẹ àlùkò yàrá kálukú nípa àlè rẹ kálukú nípa àyàwó rẹ kọlọmọ bá kọ má dalè wa rú tọ àyè bá mọ tí ìyàwó rẹ bá sọ tí ìyàwó rẹ bá di pẹkọ gbọrọ nínú ìwọ rẹ lórí rẹ òun ní kọ gba àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá ń fẹ́ kó fi tún sí láti fi tún sí. torí pé lásìkò kan ìyàwó ọ̀gbàdà ya kántáfìtì mọ́kọ lọ́wọ́ kò ní gbọ́rọ̀ níjọba ní kò ṣe kò ní ṣe níjọba ní kò má ṣe ní òṣè torí ṣètọ́ni a máa tètè rá àwọn mú ju ọkùnrin lọ òfin ọlọ́ọ̀ni pé ìwọ ìyàwó rẹ lórí rẹ ní kọ́ gba ọ̀nà tí islam là kalẹ̀ láti fi tún sí. ọ̀nà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni kò kìlọ̀ fún wàá kìlọ̀ fún ìyàwó rẹ̀ torí pé ńgbà míì tó ń ṣe yẹn kò fura mà púpọ̀ dáa ó sì lè máa màmá sí ó náà fẹ́ dánú bí ọ wàá kìlọ̀ fún tọba kìlọ̀ fún tọ́lọ́mbà ní kọ́kọ́kọ́ gbà alihamudulilayi tọba wa kìlọ̀ fún tí ọba gbọ́ tí ọba gbà ọkàn ìgbésẹ̀ kejì gbèsè kejì òun náà ní kò kọ̀yìn sí níbùsùn ó ń retí kọkọ tó sí òun má kọtù sí pakọ ní kọkọ sí ní máa ń fọwọ́ tọ́ pé kí ni ká tọ́ bá tó fọwọ́ tọ́ mi bọ́tọ́ gbọ́rọ̀ ọmọ fi yege ṣe lásán torí pé kò gbọ́rọ̀ ọ̀rọ̀ wo ni ń gbọ́ ṣàlàyé fún tó o bá kìlọ̀ fún tí ọ̀pọ̀ tó ọkọ̀ yìí sí tí ọ̀pọ̀ Ọkọ sí ilé náà lẹjọ wà kò èsì pọlọ máa o èsì pọlọ máa sun a lọ àwọn o rárá o hẹn inú ilé náà lọ wà torí pàdé ni ẹ máa ń àwọn ìyàwó yín lódì àfi tọ kò tún ìgbà náà wọn àmọ́ lúlù tí ò ní ló tí ò ní àṣírí ẹni léṣe nínú ntí wọn náà bá fi rẹ débi pé wọ́n ọ ọtẹ́ nítorí pé kó ojú ó pé ju mọ lọ mọ ọ̀rọ̀ ó sàn ju mọ agi lọ nítorí pé ọ nǹkan ti bàjẹ́ nù lẹ́kìtọ́ ọba nàmà tọ́ba sáré gan kòbókùn ó lè mú nígbà tí èsè màálù so ọ̀nà lẹ́gba tí ò ní sẹni léṣe tí ò ní bóni lára ẹgba tó ṣe é gbé yọọ ọmọ kó dùn kò ní lé ambọ̀sibọ́sí pé yóò bò lára yóò léegun torí pé ní kí la níta àgbàlérò ni pé a fẹ́ tún ẹni tí ò gbọ́rọ̀ sí kó lè máa gbọ́rọ̀ tó eléyìí jẹ́ àwọn àlànà tí ọba wa wọ̀ ńgbà náà ló tó wá kan káwọn èèyàn bá yín dá sí i wọ́n bá dá sí i nínú kọ́ gbọ́ kọ́ gbà àbí kọ́ gbọ́ kọ́ má gbà kẹ́kọ́ra yín lẹ̀ kálukú sí i. akramakumullah kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín lọ́lùdárà jẹ́ gbogbo yín pátá lọ́lọ́wọ́ bó bilé rè nípa tó fún dajẹ́ kíkálukú ọtọ́jú dáhùn tí ìbéèrè tọ́lọ́wọ́ bó bí jọ gbẹndàgbéyàn nípa alé rẹ̀ nípa ìyàwó rẹ̀ o ò lè fọwọ́ ara rẹ̀ fẹ́yàwó lé kíyàwó ajọ kó ju agbára kọ ọba wí lọ o lè fọwọ́ ara rẹ̀ fẹ́yàwó lé kíyàwó wa tayọ kó lè pàkíyèsí rẹ̀ láti ṣe dáadáa lọ. ọtọkọ fọwọ́ ara rẹ̀ fẹ́yàwó lé kíyàwó á jẹ́ pé oní ọmọ kú ọ níjànú tí ọmọ afọ ká tí ọmọ ọdọwọ rẹ kó mójútó lè rẹ ibi tí lé bá ti ń jò nítorí pé ìyàwó gan tó ṣe wípé dídarí ilé òní bọmọ ó náà kọkọ wọn tó ṣe wípé wọn ò ní fẹ́ láì kó ti kú kí máa wo gbogbo obìnrin bẹ́ẹ̀ náà tó torí ẹ̀ ọlọ́wọ́n ọba kó tún lé kálukú ṣe ọlọ́wọ́n ọba kó má da ọ̀dẹ̀ oníkálukú rú ẹni tá a fi máa tún lé wá sí ọlọ́wọ́n ọba kó má fi gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa ọlọ́wọ́n ọba kó tún àwọn ọmọ wa sí kó tún àwa náà sí aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a bára sọ lónìí ó pàtàkì púpọ̀ bí gbogbo ẹni tó jẹ́ kó ti dọ́dọ̀ ló sì ti dàgbà débi pé kó níyàwó kó mójútó àti níyàwó àmàfò ni àmàfi dọ́là àmàfọ̀lá àmàfi dọ́túnla. kò nínú lànà eléyìí tó yọ nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ ó dájú ikpe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ọgbọ ọmọ lọ́wọ́ yọ ọmọ lórí ètò ti sọnù má jẹ́ kí rẹ̀ kó tún tẹ̀síwájú fún ẹ má wọn náà worú sẹmí tó ń ṣe nígbà tó kọ̀ láti fẹ́yàwó ọkàn ṣe sẹmí tí ò ní láárí òun ṣe sẹmí tí ò ní adúrú rẹ̀ o ti lé lọ́mọ ọgbọ̀n ọdún àbò ti fẹ́ tọ́mọ ọgbọ̀n ọdún wọn náà tún wá lọ rẹ pé màá mi ọkà kọ fún mi ò tó sọ sọdá abẹ sọdá abẹ kò kúkú dá abẹ aláìmara ni ọ adìẹ funfun tí wọn mara rẹ lágbà rọmọdọ́nà ní bọ̀ yìí ò níyàwó lọ́dọ̀ ò níyàwó lọ́dọ̀ tọmọ kó ọgbádùn wọn wá bu ọ wọn ní sọsì gbádùn ọwọ ayarí pé ń ṣe gbádùn ṣé gbígbádùn tí pọ máa lo ni sọ ni wọn ní sọ gbádùn ṣé wúrẹ́ ògbó ọjẹ sábùtàn ògbó ọjẹ adúrú rẹ tó ga gàngàràn báyìí ọ̀fẹ́yàwó ṣéèdì rẹ ń lédè kúkúrú rẹ ń ìdí rẹ bá máa ètò tí bá yẹn jù òun náà ní pera rẹ ní pé sẹ́wọ̀n kan tí èsè súnà tó yẹ pé wàǹdàrúkú náà wàǹdàrúkúláìsẹ́sẹ̀ àwọn eléyìí tiwa ẹ̀ wàá máa ṣe zina sóni láti wọ̀nà rọrùn ìwọ èsì ṣe kí ló wá mú ọ kí ló mú ọ tó fẹ́ yà kí ló ṣe tó fẹ́ fẹ́ yà o wọ́n pariwo pariwo títí olóòní gbà pé nǹkan ṣe ọ bí nǹkan ṣe náà ṣe nǹkan di eléyìí. ọyẹ kọ sọpráìsì wa ọwọ bíjọ mẹ́tàlá méjìlá tí Ramadan na pè ti fẹ́ yàwó kọjá pé wà á ti yàwó rẹ yàwó tuntun insha allah lẹjọ bẹ̀rẹ̀ Ramadan Ọlọ́run sì gbogbo àwọn ọ̀dọ́ wa tóníkàlùkù kan jọ lórí ẹrẹ ni two two thousand ojoojúmọ́ ayé nípa wá one thousand á bí ẹnìkan léèrè gbádùrú owó tó ń pa ojoojúmọ́ yìí tá lọ́ ń nalé lórí tó níyàwó ni ó ní dánfó lòun à dánfó ó sì ń kwádùrú owó yìí tó níyàwó kan à ó kó ti fẹ́ yàwó tipẹ́ ó yẹ kó ti fẹ́ yàwó tipẹ́ torí di eléyìí báyìí ẹ sọpráìsì wa ẹ sì sọpráìsì àwọn òbí yín nípa àti tètè fẹ́ yàwó ó ti ó ti pẹ́ jù náà ọmọ thirty years ọ̀fẹ́ yàwó nítorí dúró dà ó tẹ́yìn bá ká ábà sọmọ kí n gbọ́ báyà nìsí tó bá kọnu sóbìnrin obìnrin máa sọ fún ẹ pé ṣé ẹ fẹ́ fẹ́ mi fábùrò yín ni àbí báwo èmi náà pé nọ ṣe ṣé ìyàwó alákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ kejì abẹ́lẹ̀ kẹta abẹ́lẹ̀ kẹrin nọmba one a nǹkan ní láti máa ṣe bàbá yìí tí gbogbo agbófinlù dé tí ò tí ì ẹ jẹ́ ká ṣe àwọn ọmọ tí ọ̀fẹ́ fẹ́ yàwó ká ṣe wọ́n lákin wáyé o kọ́ wá gbọ́ kò sáàyè fún ọ lábẹ́ òfin ọlọ́run láti lọ gbé obìnrin kan títì kọ́ wá gbé wálé pé kọ́ máa dáná fún ọ nínú Ramadan kò sáàyè rẹ o Islam ọ̀farama ọkùnrin kan àti obìnrin kan tọ́jọ́ dájò ti síra wọn wọn ò níjọ wàá bì kan àfi kí ṣètọ́ ọ̀nà òsèkéni ó sì kẹta wọn. ẹ gbọ́dọ̀ gbà fọmọ ayébìnrin kọ́ lọ dókòtì ọmọ ọlọ́mọ kan nínú Ramadan pé lọ dáná fọ́ dáná o ẹ̀yin náà sì gbọ́dọ̀ gbà fọ́mọ yín láti gbóbìnrin obìnrin kóbìnrin kan wálé ipe yóò máa dáná fún un rọmọdé ọlọ́mọdé ẹgbà kọ́ fẹ́yàwó àmì ẹgbà kọ́ gbálẹ̀ wọlé tó gbogbo eléyìí ń nupa fẹ́ ràn wọ́n lọ́kàn fẹ́yàwó ń nupa fẹ́ ràn wọ́n òbí tí ètò yẹ kí bàbá náà sọ kọ́ yẹ bàbá sọ bẹ́ẹ̀ lódodo láyé jọ ó lè jẹ́ pé wọ́n pẹ́ kó tó fẹ́ yà o àmọ́ táwọn máa ń rí lónìí sẹ́yìn rí láyé gbà gbogbo fìtínà táwọn ń bá pàdé láyé nì sẹ́yìn bá pàdé láyé gbà ẹ̀ kúkú bá pàdé ẹ̀ ràn àwọn ọmọ yín lọ ọmọbìnrin náà bá sọ kò nídìí owó kankan kò nídìí owó kankan àdúrà ló ẹ sí àwọn ọmọ yín kọ́ lálùbáríkà ọlọ́run sì jọ lálùbáríkà fẹlẹ́ jẹ́ òbúkátà kọ́ lọ gba tẹ́ǹtì kan tẹ́ǹtì tí ń gbẹgbẹ̀rún èèyàn tẹ́ǹtì tí rọ́ bí ó sì lọ sínú ní yorùbá lẹ́kùn tí ó lọ dá gbèsè tí gbogbo ohun tí ń ń kíní tó lánàá iná ni ó di wọ́n yáwó ni ṣe lọ́wọ́ sọ́dọ̀ ni subhanallah torí di eléyìí ṣé bó ti máa ń kọ́ wọ́n ní kì í tẹ́ ọlọ́run ọba kó tún gbogbo wa sí kó lọ́wọ́ rọmọdọ́nà ti ń bọ̀ ọlọ́run ti kọ́ bá wa kọ́ bá wa nínú palẹ̀ máa fún un san gbèsè rẹ̀ gbogbo ẹni tó jẹ gbèsè rọmọdọ́nà tó síwájú san gbèsè rẹ̀ kí rọmọdọ́nà yóò dé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 إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم فسهل لنا امورنا اللهم فسهل لنا امورنا اللهم فسهل لنا امورنا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم يرحمكم الله الله أكبر الله